ọlọ́run ilé ọlá bàbá ọlọ́mọsọ̀ nílé ọlá bòmí bí bàbá ogun lẹ́mí àtàláfíà ọlọ́run wọlá dáadáa tí wọ́n fẹ́ fún mi yìí ọlọ́run má báyìí náà jẹ́ bàbá ìmọ̀mọ́ àgbà àjọ wà lánàá ni bí wákàtí mẹ́jọ wọ́n fi ṣàtúnṣe ọlọ́run dákun àláfíà ara wọn ọlọ́mọsọ̀ lókè àfíà bàbá wa ìmọ̀mọ́ malawi ọlọ́run ṣàlékún orí wọn bàbá ìmọ̀mọ́ gàmbari ọlọ́run ṣàlékún bàbá wa jánásì bàbá wa rabàná ọlọ́run ṣàlékún orí gbogbo wọn bàbá títí ní tí wọ́n jẹ́ mudirul markaz ọlọ́run sàlékún aláfíà wọn ọlọ́run wọlé àwọn náà bàbá aládàngbá bàbá wa àgbà ní òkèkèrè bàbá wa ní àgbàjì bàbá wa àgbà ní àgbàjì gbòmà kódà bàbá wa àgbà ògbándòmà tèmi bàbá mufti wọ́n á tó yẹ pé bàbá wa ṣékí mọ̀lámí wọ́n á tó kọ́rọ̀ ẹ̀sìn ìlú ilé lọ́wọ́ nílùú yìí tí wọ́n ń ṣiṣẹ́ ọlọ́run ọlọ́run jẹ́ àrùn ọpẹ́ o ìbákan kíkí náà ni a fi kí gbogbo àwa tí a wà níkàlẹ̀ níjòkó ilé ní bàbá wa Sheikh Abdulrahman Yasin bàbá wa gba Imam Shakiru bàbá wa olórin Sheikh Abdulrasheed tí májèlésù pé wọn tí wọn sì dáhùn àkíwá pé àánú Ọlọ́run kò máa bá wa fídíò yìí fídíò ṣókí ni ọ̀rọ̀ nípa ìyá tí ó kọ́ mọ́tíláṣí tí a lọ tọ́rọ̀ náà ń jà rìn tí àwọn èèyàn ò dákẹ́ lérí ẹ̀ tí wọ́n ń béèrè update nípa wáàsí tí wọ́n á rí táàfà sí kó àfi pé wáàsí náà ti pẹ́ àásọ wáàfà pé kò sí bó ṣe lè pẹ́ tó wọn ò ní rí èèyàn kó ṣe wáàsí nírú bẹ̀rùn káwọn èèyàn má takò pé irú wáàsí ò lè fẹ́ ṣe àfà lálàyé nípa bí ọ̀rọ̀ náà ṣe rí tó ìjà sí pé kò sí tí gbogbo wa náà ń jà ju pé bí ìlú bá tẹ bí Islam bá bàjẹ́ nbìkan kó má bàjẹ́ lọ́rin wípé ìlú àwọn àfààní gẹ́gẹ́ bá a ṣe mọ sọ ojoojúmọ́ pẹ̀lú national anthem wa pé bíládìrì ìlú òòlù ojoojúmọ́ la máa sọ ìwọ tó ń bínú gan pé wọ́n ti lè yìn ìlú wọn jù tí wọ́n náà bá wo iṣẹ́ táwọn àgbàlagbà tàná sí nínú ìlú yìí ó rí pé tẹ bá ṣe nínú ìlú yìí kò lè bọ́ sí. ewé lè ta pé lu mi ló jáde wọn nìkan kan nídìí. wọn nìkan kan nídìí torí pé lu yìí náà ìpìlẹ̀ ni ló jẹ́ wọn máa dìde ìlú yìí ọdún tó sì wà lérí rẹ̀ ó kéré sí dáadáa tọ́lọ́run ti ṣe fún wa bíláàdì ni ìlú òrì ìlú tá a wà yìí o bàdá tó kò ti sì yàtọ̀ gbogbo àwọn tí wọ́n tẹ̀lú yìí mímọ́ wọn fi tẹ́ o wàlá tó fi ṣe dùn ha kìí ṣe ìyá yìí nìkan bẹ́ẹ̀ lómìnira bá tún dìde tó bá fẹ́ ṣe bàjẹ́ ànígbà kò mọ́ náà bìjà àláti kókó àwọn èèyàn jọ kó máa nù á ànígbà a sì wà lérí ẹ̀ kó dáhùn táwọn ọ̀gá ọlọ́pàá invite wa ń jó ní ta sọ náà nù pé àbáyá ìjà ìnìkan kan ò sí rán wá sí àmọ́ yóò mú kàn bẹ́ẹ̀. firi ìjọ ló kẹ́ ẹ̀ máa ṣẹ̀ṣẹ̀ bá ti eh, wà. Eh, ó lè ṣẹ̀ṣẹ̀ tó bá wù tó bá lóun àmọ́ gbà tó ajá sí pé ìyá bá nínú mọ́ṣáláṣí òun ti máa ṣe fún nǹkan nígbà bìládìí kẹrímù ìlú ìlú àpọ́nlé ni gbogbo àwọn wàlíyà ọlọ́run tí wọ́n lọ ń bẹ ẹni àpọ́nlé ni wọ́n gbogbo àwọn màmá wa tí wọ́n ti lọ ẹni àpọ́nlé ni wọ́n fadọ́lọ́lọ́ onúraho ọlátọ́lọ́run ṣe fún lùyìí náà ni ìmọ́lẹ̀ mímọ́ bínú rẹ olúmi ìmọ́lẹ̀ mímọ́ tọ́lọ́run tàlùkùránì wàtúkọ̀ gbogbo àwọn àgbàlagbà ajọ́ ohun tí wọ́n ti lọ wọ́n bẹ̀rù ọlọ́run ni wọ́n lè fi báàdà wọ́n á sì máa jọ́sìn fọlọ́run ní gbogbo ìgbà kó má fi wá di nǹkan míì ló fa sábàbí tá a fi lọ àwọn èsè jàgídíjàgan gẹ́gẹ́ bí ìyá ìṣe ń sọ àwọn èsè nìkan tí ìmọ̀ ń bá yẹn jà àlàyé ọ̀rọ̀ náà ni àjọ jòkó àjọ ń sọ ọ́ ni ta tó ráwọn àmì ìkẹta tó sọ pé àtúnṣe ọ̀dà tó àtọ̀yẹ ló máa ṣe àtọ̀yẹ ló máa ṣe kíní kàwé òní ṣe bẹ́ẹ̀ tí wà pé òṣùbù làákìmù ni a lò a dẹ̀ lo àyà tí bàbá wa àgbà mọ́mọ́ àgbà lò pé èdè hol ìlà rọ́bìk bil ekima wà máa hí ìsàtọ̀ àzànà ẹ pa àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run ẹ pè wọ́n lójú ọ̀nà ọlọ́run bil hikma pẹ̀lú ọgbọ́n wàlúmọ̀ ayé sọ́tọ̀ asana àti pẹ̀lú wáàsí tó dáa tí èsì ti pé ẹ wọná ẹ ṣe kínní ẹ ayé yóò bàjẹ́ bàbá mi máa gbà sọ fún wọn jọta lọ lè fún wọn lábọ̀ tó bá ti kó ń bẹ̀ tán àwọn náà la lọ fún lábọ̀ pàtó pé àwọn náà ní bàbá wa àwọn náà nílé rí wa àwọn náà wọ́n ń bẹ̀ wá ní sẹ́tà ń jẹ́ ìyà jẹ́ fúnra lọ́wọ́ ara wa eléyìí ló já pé bàbá ìmáàmù gbà tí àwọn èèyàn ti ń bínú dáná ń sọ̀rọ̀ ìwé mọ́mú wo nú ó ṣe lè wá sí kíní kan àá ẹjẹ́ agbára yìí tiwọn náà gẹ́gẹ́ sì máa ṣe wọ̀ ìdédé búyàn ẹ̀dẹ̀ lè dédé rí wa lọ́ọ̀láì ẹ̀ lè dédé rí wa ká máa búyàn ká máa báyàn jà nǹkan tá a ṣe náà ní Islam bó ni nǹkan yóò ṣe ní bàjẹ́ ìlú Ìlọrin bó ni ò ṣe ní dìlú mi bó ni ò ṣe ní di pé wọ́n máa sọ pé bó ló ṣe rí ẹ̀rí péjọ táwọn ọlọ́sùn náà á já ìtàn sọ náà ni pé àfẹ́ ọlọ́run dẹ́gbàá fún wa so bẹ́ẹ̀ yẹn sì tún gbé nǹkan míì náà wá tí ò dáa nígbà ah, ìdí ni pé ìlú yìí ìlú àwọn wàlí ọlọ ìlú àwọn ẹni rẹ ni tọ́ ẹnu àwa tí wọ́n jí tájọ́ ọmọ wọn náà tó gbà pé àwọn àwọn àṣẹ́kùbọ̀ tàná náà kù nínú àwọn àṣẹ́kùbọ̀ tàná làwà yìí náà torí pé gbogbo ń tọ́lọ́wọ̀n bá fẹ́ àwa náà ò fẹ́ gbogbo tá nẹ́bí ò bá fẹ́ àwa náà ò bá fẹ́ owó tó bá ń jẹnu rẹ ń yà tó kàn wí tó wọ pọ́blẹ́mù rẹ nù àmọ́ àníyàn lọ́lọ́run ó wò gẹ́bí àdìsí àkọ́kọ́ tó kọ́ dé fún aláìlọ́ra níbà Muhammad ìnámalẹ̀ ahmed bin niya ogun sẹ́dẹ̀ bá fẹ́ ṣe ẹsẹ̀ pẹ̀lú àníyàn májèlísù yìí ti ń wà nísìn ìṣe lọ́dún mẹ́jọ wọn ò sì sinmi lérí iṣẹ́ náà wọn ò sinmi lérí pé kéèyàn máa ń ṣèbàjẹ́ wọn ò sinmi lérí kéèyàn máa máa lo lokulo gbogbo lokulo tí àwọn míì ń sọ nísìn kò sí ńlọrin mọ́ à ń gérí ni à ń gápa ẹ̀ lérí mọ́ májèlísù yìí náà lọ́wọ́ fi ṣe wa mutí yóò kó nígbà náà sún náà ni wẹ́ẹ́ ayíkébé àná òun sàfà kan ànígbà àbúkọ́ ní ṣéwù ẹ̀mí ṣéwù kan gbé òun ṣéwù kan gbé òun gbogbo eléyìí mọ́jìlísì ò ní gbà eléyìí náà ni pé àníyàn wa lọ́lọ́run fi dára lẹ́jọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀rí tẹ́ tó ń dá wa lẹ́bi ẹ̀yin ẹ̀ má wò yìí o ìnámalà hamalu bíi níyà gbogbo sẹ́ pẹ̀lú àníyàn ni wà ìnàmàlìkulẹ̀ mọ̀rìmà náà wà ọlọ́run ó jọjì iṣẹ́ yín bẹ́ẹ̀ bá ti ṣe fáwọn kan tó ìjírá tó lọ́lá ọ̀rọ̀ sùn ẹni bá ti ṣe ìlú fa hijratu lillahi wa rasul ọlọ́run sàn lẹ́sàn pé ó ṣe ń torí ọlọ́run àti torí òjíṣẹ́ wa ma kana tún lẹ́ hijratu lid dunya ẹni bá ṣe ń torí ayé pé bá kó fi lè máa ń ní yusuf buha wọ́n fún láyé náà yóò dolówó yóò dolọ́lá àwọn marati yatasawaju à fásitì pé torí obìnrin náà ni yóò fẹ́ yàwó náà yóò fa hijratu lillahi ma jara ilé yìí pẹ̀lú àníyàn tó bá ṣe náà ni ọlọ́run fi dá ọ lẹ́jọ́ ọlọ́run dá májèlé sábàbù dá wa lẹ́jọ́ pẹ̀lú àníyàn tá a fi ń ṣiṣẹ́ abáfẹ́ da ojú ẹnìkan kan wò abáfẹ́ basẹ́ ẹnìkan jẹ́ àwọn ìbasẹ́ yẹn jẹ́ o àwọn èyí sì fa èèyàn wálẹ̀ kọ́dà ń tà máa ṣe jù ní kí gbogbo ẹni tó bá fẹ́ wálẹ̀ bóun ni ó sì lọ òkè náà ló fà á tẹ́ àfi wà pẹ̀lú alimami abdulrasheed ọlọ́rẹ nísìnyí tá a gbọ́ níwọ̀n bá ṣókí kọ́dà tẹ́tù padà máa gbọ́ update tu tó máa padà yá náà àwọn náà ó ṣe fídíò ní live tí ó pé ibi tẹ́tí kọ́ àwọn máa ń kí ẹ̀yin náà ó rí kálukú náà padà wà á máa ń mọ ẹ bí nǹkan ṣe máa rí kò jọra wọn àti àtúnṣe àwọn àlùfáà wa bákan náà pé kọ́dà kan lọ wo fídíò wa sí mi àwọn yẹn kan tó bá jẹ́ mistake bẹ́ẹ̀ àwọn àlùfáà wa wọ́n bẹ̀bẹ̀ wọ́n sì ẹnìkan kò ju ìlú lọ ìlú lẹni tó làwa ta pè wọ́n yìí tó wọ́n sì ní àwọn ò fẹ́ kó ṣe pé ẹnìkan kan á máa fi ẹnu tí ò da kan àwọn torí pé àwọn níṣẹ́ àwọn táwọn ṣe iṣẹ́ wo ni wọ́n ṣe iṣẹ́ tá nẹ́bí ṣe mi iṣẹ́ akọ́mọ ní kéwù tá nẹ́bí ní khairukum man ta'allama al-Qur'an wa ètò dájú náà àwọn àfa tó sì níláárí jù òun náà lẹ́yìn tí bá ń kọ́ ọmọ ní kéwú nítorí bẹ́ẹ̀ a máa lọ sí ọ̀dà àlùfáà wa ṣéwà bẹ̀rọ̀ sí ibi ọlọ́rẹ pé àlẹ́ wàsálẹ̀. salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. Eh, mo kí àwọn bàbá wa àwọn alọ́jà tuntun ọlọ́mọsá ìdíyàrí yìí pé ọlọ́mọ wa sàlékún dáadáa yìí ó sàlékún fọkànbalẹ̀ sí i ó tún wá sàlékún agbára láti tó fi tẹ̀síwájú léyìn ọ̀nà Islam àgbáríkọlá alágbèbọdà bẹ́ẹ̀ mo kí bàbá wa yàásín bàbá wa lẹ́yìn Ọlọ́run Ọlọ́run ló padà lẹ́yìn ọlá alágbèbọdà Ọlọ́run mo kí bàbá wa alimami zakiri báwo Ọlọ́run bá mi dúpẹ́ fún yín o ẹ kú fẹ́ tọlọ́run lára wa ẹ kú pé èso pé àìsàn ọmọ yín Ọlọ́run ló padà lẹ́yìn ọlá alágbèbọdà Ọlọ́run ọlàlá haúlà. wọlá kò wáta ilà abilà ilà ni. ọpẹ́ tí mo dúpẹ́ àwọn alọjà tuntun ni pé mo dúpẹ́ tọlọ́run ní kẹ́ pè mí èmi ti ń retí pé yí pé wọn pè mí nígbà tẹ́ni ẹ̀kún sì pè mí àwa bá ṣe ti tọ́lọ́run lọ ìgbà tẹ́ wá pè mí báyìí mo á ṣe alihamudulilayi rabbil alamin tó gbọ́ àròyé ní ti ń gbọ́ ẹlòmíín sọ̀sọ̀kúsọ sí rí gbogbo ẹ̀ ọ̀kan mi ní tó bá kọ́ bá fẹ́ béèrè tọ̀mí wá kó béèrè ọ̀rọ̀ lẹ́nu mi ìyá tí wọ́n ní èmi ni mọ́mú mẹ́ta lọ́kàn èmi sì mọ́mú mẹ́ta lọ́kàn o èmi sì mọ́mú mẹ́ta lọ́kàn o èmi sì mọ́mú mẹ́ta lọ́kàn torí pé ìyá yìí mo ti mọ̀ ti pẹ́. ẹ̀sìn wo lẹ́yìn ṣe. ìsìlámù lèmi. bàmá jésù àbọ̀hún nìkan. ìsìlámù nìkan lèmi ṣe o ọlọ́run ọba kan ṣoṣo lèmi ṣe kódà ẹ tún ẹ tún kọ́ àwọn ọmọdé pé kí wọ́n mọ ọlọ́run lọ́kàn ah. gbogbo àwọn ọmọ kéwù mi tó bá di kí wọ́n bá fẹ́ ṣe nǹkan kan tó jẹ́ tó lánàá tó tó gba tọ́lọ́run jẹ́ àwọn náà mọ̀ pé àbọ̀hún nígbà ìyá tí wọ́n pè ìyá mẹ́ta lọ́kàn yìí láti ṣe pé pẹ̀lú gbólóhùn tí ayé sọ fún mi ọmọ rẹ̀ ní kéwú lọ́dọ̀ mi àwọn ọmọ rẹ̀ kéwú lọ́dọ̀ mi tí èsì méjì tí èsì mẹ́ta tí wọ́n kéwú lọ́dọ̀ mi níjọ́ tí wọ́n sì kọ́ mọ́sálásí yìí tán wọ́n sì wá bá mi lé àwọn gan kí wọ́n ráyàn àwọn gan kan wọ́n wá pé àwọn kọ́ mọ́sálásí kan o àmọ́ ọmọ kéwú ọmọ kéwú rẹ̀ àfáàfù samat tó jẹ́ ọmọ táwọn bí òun làwọn fi àwọn làwọn kọ́ fún òun lẹ́kọ́ fún àwọn wa táwọn bá wá gbé fún ìmámù kan ipe kọmọ wa kírun ó lè padà yá kọ́ńfẹ́ gbé kalẹ̀ mọ́ ṣùgbọ́n ìwọ́sà lè gbé kalẹ̀ fún ọmọ rẹ mo ní ọlọ́mọ sí wa láfàbù tó ní pé kí máa bá mójútó ná bẹ́ẹ̀ ni èmi sì ń lọ ń lọ lílọ mi ń lo wákàtí kan bẹ́ẹ̀ rí ń lọ ń lọ ń lọ kìdímọ̀ ń lọ lágo méjì á sì kírun ní ago méjì àbọ̀ tí wọ́n ti wá kírun tán ìní kankan tèmi ṣe ń bẹ̀ mọ́ ẹ padà sílé ìyá mẹ́ta lọ́kàn yìí àìmọye ọmọ kristian ló ti kó fẹ́mi láti pé kò sọ fẹ́mi pé ẹ̀sìn kan tó ju islam lọ fún mi kò sì fi hàn mí kò fi hàn mí àìmọye ọmọ kristian tá a ti wẹ̀ sí mùsùlùmí níbẹ̀ kódà nú àwẹ̀ èmi náà ti post eléyìí nígbà tí ń gbọ́ àyàn náà mọ̀ rí yìí mo ti post eléyìí àwọn ẹyìn eh, àwọn ọmọ àwọn ọmọ Christian tó wà lọ́dọ̀ mi wọ́n lé mẹ́rin báyìí àbí mẹ́jọ. tó mú wa tó mú wa àwọn kan ti padà sí ọ̀dọ̀ wọn kódà dáadáa wọ́n mú wa tó jẹ́ pé ń jẹ́ Sunday azọ́di Mohammed tóun náà sì kírun tí sì ń kìdì sí èyí tá a sínú àwẹ̀ yìí wọ́n ń sọ ẹni tó bá wò èyí tá a sínú àwọn sọ pé sórí tí wọ́n fọ́ọ̀sì ẹ ṣe ni àbówọ̀ ó ní wọ́n sọ̀rọ̀ lọ́hùn fún un òun sì gbọ́ yé wípé mùsùlùmí lọ́nà òun kó wọn sì mọ jọ́sìn fọlọ́hún tó bá lérò àti padà síbẹ̀ àgbákò ní fún ọmọ o tó bá lérò àti padà síbẹ̀ kírísítẹ́nì yìí àgbákò fún ọmọ o ìyá mẹ́ta lọ́kàn tẹ́ ń pè ó wà ń bẹ́ o tí fi sọ̀rọ̀ yìí òun ló mú wá ó wà ń bẹ́ o tí fi ṣe gbogbo eléyìí àwa ti gbélé ìhun tán kódà náà mi tó bá wọn àbálòyà ń ṣe pè mí pé ah, yín ti ń wárú wọn náà tẹ́lẹ̀ akájọ yìí sí ọlọ́run yìí kọ́lọ́run ti kọjú ogun ọtọ tán ni ọ̀rọ̀ mi ò ju báwọn lọ. sẹ́tẹ̀yìn bá lọ kí òun bẹ̀ òun ẹ máa rí i pé wọ́n tó máa pe jésù nínú mọ́sálásí. ìyìn mi ò pe jésù nínú mọ́sálásí rí lójú tèmi ìjọ kan tí wọ́n sọ yìí pé mo gbọ́ pé àyàn ni wọ́n pe jésù mo wá dìde pẹ̀lú ọmọ kí òun mẹ́rin tó bá tẹ̀ tọ́ pé yọ jẹjà kájọjà mo wá ìyìn tọ́ pé ìyìn tó pé èmi ń ṣe ìmáàmù wọn ni pé n kí wọn jímọ̀ jímọ̀ sọ nísìnyí mo wá kó ní ah, ipe ẹ̀ ń pe jésù ìyá ni àà sọ̀rọ̀ tí ọ̀rọ̀ òun ò tún yé mi mọ́ ni mo ní à kò yé mi náà ló jẹ́ kí n wá béèrè wọ́n wá ní kí wọ́n pe kírísítẹ́nì wọ́n pe kírísítẹ́nì méjì sí mi níbo mo ti mú wọ wá wọ́n ní ní èkó ẹ̀sìn kílẹ̀sìn rẹ tẹ́lẹ̀ ó ní kírísítẹ́nì mi sọ̀rọ̀ yìí láti báàkì ìyá wọn o mo kàn wá sọ̀rọ̀ yìí láti dìkílà gbogbo àwọn tí ń lérí èmi ó ní kí ń jẹ́ nísìn ó ní mùsùlùmí lòun kí tóun kírun àbókè olóhun kírun wọ́n bèèrè lọ́wọ́ kejì náà ó ní bẹ́ẹ̀ ni ìyá sọ yí pé òun sọ yí pé jésù kìí sọ ọlọ́run o ẹrú ọlọ́run ni jésù èsì sọmọ ọlọ́run gbogbo wa tó bá ń pe jésù lọ́lọ́run àárẹ̀ ń sí ọ lẹ́nu ìyá òun gangan ló jáde o. bẹ́ẹ̀ ti ń sọ ìyá yìí náà máa wò ó. bẹ́ẹ̀ ti ń sọ ìyá yìí náà máa gbọ́ tí ń wí o ẹnu wọn ló ti jáde o. ìpè tí eh, mọ́ni kí ló wá dé máa sọ pé kírísítẹ́nì ah, tí kírísítẹ́nì bá wá àwọn ń fún un kódà nínú wọn làwọn ti ń yọ fún wa tí wọn di mùsùlùmù fún di eléyìí tó jẹ́ kí wọ́n á di kíálẹ̀ nígbà táwọn bàbá pè mí tó jẹ́ wọ́n á di kílẹ̀ ọ̀rọ̀ ara mi. èmi ẹsẹ̀ ìmáàmù mẹ́ta lọ́kan o ìmáàmù ọlọ́rẹ̀ ní tẹkíníkà náà lèmi tí ìyá sì sọ pé kí mọ́tílá tó ń kọ́kọ́ mọ àwọn kí wọ́n á bá kírun bẹ́ẹ̀ ná kọ́ mọ́ fi kéwú tán ọmọ sì wà á lékè lọ́dọ̀ mi. tí ó jogun mọ́sálásí Eh, kí a tó ṣe rábà náà mo fẹ́ kí a dúpẹ́ fún àfàwà ṣàbùrà sí ìta àgbẹ̀nà dáhùn ní táwọn kan fi gbèsè lẹ́yìn lọ́wọ́ ni pé ìyá òun àní ọmọ sí mùsùlùmí àní ọmọ sí kristẹn mùsùlùmí náà bí sí ọ̀dà kò sí mùsùlùmí bàbá lòun ò ní ṣe é báwọn kristẹn ni kò fi mọ́sálásí lẹ̀ fáwọn àti wọn máa jọ́sìn bẹ́ẹ̀ tágbẹ́ mùsùlùmí ni wọ́n wá ṣe kọ́ yọ jésù